This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه مجلسي عجني اناك يعني اورانيا إنه رمضان نراك هي أتتشته زينا تري أورهنتا لن تمر صلى الله عليه وسلم مهجرة إنه مكة مدينة أنا سالي هنيني 22 إني هني 22 إني سبتمبر 2007 آه، إذي تو إني تفسيرا نشانا أبي سورة با سورة القارعة أن سورة العاديات سورة القارعة سورة العاديات أنا كم هي مولي وسي يوزيكا نيروكا إنه واي من أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم القارئة ما القارئة وما أدراك ما القارئة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في السدور إن ربهم بهم يومئذ لخبير الله أكبر الله أكبر الحمد لله أمر سبحانه وتعالى wẹ́rí ní suratul qari'a ọmọdé subhanahu wa ta'ala bẹ́nà pété àti ètí ẹkún ìdánikún mẹ́mẹ́ báyìí lọ́mọdé sì rújẹ dọ́dà ahọ́họ́ rẹ̀ ṣe zanahin tòzánà dọ́w tòzánà ẹ̀dọ́w ọmọdé subhanahu wa ta'ala lọ́sẹ̀rọ̀ ẹni àbísọ̀rọ̀ ọ̀dọ́ èrèké ọ̀ọ́dẹ́wọ́n ní hàn náà ọ̀ọ́nyọ́kátá ní hàn náà. ومن من بعد ما إما جزء ولا نكا إما هميا ودومه ومن سبحانه وتعالى دكا أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدرك ما القارعة ومريد القارعة ومريكا إفزي أنا أقوي هوري نيوه ما القارعة ومريكا واي إفزي أنا أقوي هوري نيوه وما أدرك ما القارعة سبع سيزو ụmụ na ụba anyị ịsa na ịka ọbị efazizi a na-akwa ahụrụ n'ebe wee ozeta mụrụ ka alụ ọrụ a efazizi a na-akwa ahụrụ n'ebe onye mmalụ kọrị a sịba na mpezizi a na-akwa ahụrụ n'ebe wa ma adịrọ ka mmalụ kọrị a mụrụ ka nwaanyị sịba asị ịzụ efazizi a na-akwa ahụrụ ila yetu no muri kan ila nyo kono bin ama ko mure man ka jo ne inde uleta wo su kata ile no muri alaka e ko muri alaka re kiyama ile kiyama e ko dele ma e bi ile yo e bi na ba be mo bi ile yo kata mu ana ka e no mala ainu ra'at izini yo ile da ile re hano wala uznun sami'at izini to o wa ba wa hano ولا خطر على قلب البشر إسمعي أبا ريرسو أو إيش أنا مكون يوم ماني هذا أو أي هذا دموري مانا إيش كنا نمر أنا دموري كالقارئة جنا با بقى هو نبى ما القارئة سمعنا بس جانا بقى هون نبى دموري وما أدراك ما القارئة سبع سيرو هنا يكون بس جنا بقى هو نبى أقولك هنا أولي أقول هذا إيه كا yawma tazhalu kullu murdi'atin amma arda'at e ko yawi ne ko tu azan nyana na sare ba yodi do sujan do ni ta do ko ko ti e ko e ko e ko he o ka tamu ko na wen e ko na ka wa tadau kullu dhati hamlin hamlaha abbas na ki ije de ma ira de ko tu ti ujana ma ira ta da ko tu ti don sa bare le ra don sa to e ekwe na ka ọzara iri onye na ndọkwa kuchidizi wa umihi wa abihi onye oriri onye erendizi onye erezi onye kọfechi wa wa bani ewusi osi ona ikaka mus kawele hon ni switi lovely dokwa kuchichi ere udo dokwa kuchichi ere amori ke ko hano seme li kulli mri'in minhum agwe ko ozo nyara ko hano anyi yo sha'anun yuguni enya na ko hola ozo bi ko do tena ne yon adori ku ya be doka singo ama je dai ka enya o na menyen mi zan do sa so o le ni zikene e ko kuru edenyi wani ini dunku edenyi hane zai note edenyi hane akamaba edenyi hane zai noroko eheni dun

ومن سبحانه وتعالى وكسأل سائل بعذاب واقع أنا نيمزي كا إذا رام الله أن يبني جوانان للكافرين ليس له دافع وين وصيلي كافرين يوم القيامة من كان يفادوك ولي من الله ذي المعارف هدو مهنائك ومرهي أن المعاجر أني سملين ينائك واحرة لن يمنع وليهم مرهي تعرف وجوه أه؟ أيدي من الله ذي المعارف وقته النية تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة أمريكا تعرج الملائكة ملائكة نهرة يعني سويت ملائكة يعني تعرج نهرة يعني المعارج يعني. ملائكة نهرة نتومله أتي والروح روح إذا نوي ملائكة جبريل إن يكون هنا كان مقداره خمسين ألف سنة أكون هنا domori gana eko nya domori hiano domori ganda we hamsina alfa sana 50000 years ebola nan awo somori nkan sika lo den wele ebola ni ẹni sọ mi dọ́nà máa lára tó àbó ìyá tó dáyìn sọ àmì dáyìn sọ àmì dọ̀nà wáyé mọ́nú táìmù sí náà kó ebola ní dàmánà dáadáa dọ̀ ìgbèrè yìí o ẹkọ ọ̀nyá yìí lọ ọ̀nà ìkúwé èrè ní lọ́lọ́. 让我家儿子。 wai asman kira ya wa wai usman ka wannan una kana da zai san da na da dukkan hipi leko wana wa bi leka hi ya na me da ho ya ko so oya na yin ko ya no e ko ya kene about equivalent of 50000 years 50000 men you mean it ala ka ka hai ule ba le ho e ko ya kene قلت فاصبر صبرا جميلا وانتم ولي يسولي انا ها يسولي نيرا انهم يرونه بعيدا ان يروك كل انه انه مريبا ما نما بكر اوزي ان يريكون لي ونراه قريب مولك ابن اليك اقولت يوم تكون السماء كالمهل وتكون الجبال كالإهن ولا يسأل حميم إذ ما بقول يكون هيك سامن بقى لا يعرف من كان isanaika very fragile eh ama mtondo kokuri apesa mnondo mule chakaba ha watakuna aljibalu kalih daka mnondo yake oneka uwe nangwe wewe tutwa ngwe eh kan eh, unwezi we we we tuma umoi benene oyo benen we ngwe we la eh? eh, ah, na nafi eh we witwa wangu uda abata bada kwa wenangwe hawa hata benene làbẹ́ni lẹ́sù wá ẹ̀yẹ náà wọ̀nyẹ̀ ẹ̀yẹ jẹ́n ló tutù wàlá yẹ sálù hamimu hamimu ìmọ̀ náà wàlá yẹ sálù sọdíkùn sọdíkùn wàlá yẹ sálù sọ́hìbùn sọ́hìbà ọ̀tẹ́yìn yẹ èyí sọ́fà hàn. yorùbá sọ̀rọ̀ náà ọ̀tẹ́ni ẹ̀yẹ náà wọ́n fa wọ́n èrè èrè o. يود المجرم لو يقتدي من عذاب يومئذ ببنيه أبانا كي أمكر كاتم أكرو ديني أكو هنا بيجي كا لو يقتدي كاي مري ميكا نيوز دموا هرسو من عذاب يومئذ هو نو يهنا أرسل من بعض يهنا دوكم نسا دموا نساوي ببنيه يجنم يجنم أكوا ده هروه نعبا هاو دوكا سيدا هاو هيروه هواي هواي هواي أنا لك يوم يفيد المرء من أهيه ahira wa so da mane re so ehia no wele kola abe du da hukiti ume da hodo nya ho yele bija hono do kanyo pa so abe ya jado so ma hodo ba ka to oro ya wa so oro law yaftadi min adhab yawm idin bi bani daka eye ije ede do ka ede ro so wa sahibatihi wa akhihi dukoke okay. tama ka sijin raduka adanay ka bukuru de ka to usini yo awro ka ban hana da ke yi wa ni duko ke en ram na ne da ke yi kuma duwe ke ya duka to mun wa man fil ardi jami'an thumma yuji akwa be ni te za ba na ne anon ajela do mere so da thumma yuji owa no ha namre ke kallah كلا يا ولمن يكون هنا يكون دموي da ku ijiwe ya ka kalla apart from the fact ka eze doka wasa da wasa aran so men wa zai ko aran so men wa ku jani pas da ka ka to wa no wa na ran mun no da hore ka innaha lazu nazaata lishawa hani oida ne kuma idan rinyi ta no dure ka alqari anan da ina ha ana ka asehe idan kun ana kuma yani ka ana ri kiyaman ko ko kiyam yawm al akhir yawm al taqabul as-sa'a al-qari'a yawm yaqumu an-nasu li rabbil alamin يوم ترجعون فيه إلى الله نحن نعلم القارئ أو أمري سبحانه وتعالى لقى القارئة تزينها كويهورين ما القارئة وعين إنسان لا يتزينها كويهورين وما أدراك ما القارئة سما سيهو هو يسمي دعاء كما في الوقع عشان تجينا كل نيتين دوم سبحانه وتعالى دوكا يوم يكون الناس كالفراش المبثوث يوم يقوم الناس يوم يكون الناس أنا يكون كالأذبايا كالفراش المبثوث وانا كتسولي انا مني كما قلت بيقول انا كتسولي انا مني ومن يمكن لازم اني هلانا مريكا لا لا ما عندما تكبر na na popopopopo ijobira namanko gwaho ekohirana wanodisa ilanodira bintiye tulendisiwolumalum era hakwete ibula nabo nisulonu aha obula waeka ehano okudowa wekwe iri honaine han ewo e kakibewura nihidon ohonolasayedite fremabdiri iliyonovakudomu هوني هنا دا معلمان قتت فوق أنا ك كالفراش أنا من كي تسوليني المبسوس من المن تنشر أنا كمن تكيت وتكون الجبال كالإهن المنفوش a baka benin da ya su manika u ana nwe ko uwe na nwe wewe na nwe ni ko we kuwa mani daman tete daman boy woro do look attractive woman ni Nanya ya tomana ni? na so ni is get rid of it and abu we na man man kurim na gain na tomana so da nwe ya da tomana sure oi bena oi bena ni sai eh wọ́n bẹ náà rèé ṣé wọ́n wẹ̀ so dáta wọn sẹ́yìn wẹ́ anyi pólìpọ́ dẹ wọ́n yàn lámà sẹ́yìn tẹ́ àwọn náà sẹ́yìn wẹ́. أما sakulat, mawazinu. موازينه فأما من ثقلت موازينه ọ̀nà àná kí ìhẹ́ lọ ó kọ́rí ọ̀yọ́ lọ́mì ọ̀rá tán ẹni wọ̀n anáwó sí mu kọ́rọ́ rẹ̀ ìhàn ìyẹn ká ṣe ẹ̀yìn wọ́n ṣe ọ̀bálà ẹ̀yìn wọ́n ṣe ọ̀skéèlì ọmọ náà ṣe mọ̀ náà fẹ́ mi ìhàn àti kìlò kìlò how many kilogram of okoro ahụ náà fi mẹ́sẹ̀ mass on the weight ọ̀hún náà nàbìkà ìhàn náà mọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká okoro àwọn náà rátà ìhùn dọ́mọ̀ ní chukuru di ahọ́ fẹ́rẹ́ náà àgọ́ okoro ọ̀zọ́ ọ̀la rátà dọ́mọ̀ ní wíyà ọ̀sọ̀ náà. من تيبان يوم ثقلت موازينه فهو في عشة الرابع أظن أبعيني إيه أنا كا رابع دي هناي هنا دمولي هناي وأما من خفت موازينه أنا أنا كورا إذا نمي آخره آه، kolo na lono Eu não, yo ina hono na kolo na kunyi mai meje ana ko não na no me o i hero ni da ko kolo dia ora ta hu fa ummuhu hawiya wa ma adraka ma hiya mulik ma ka lo ne so ni sai na narun hami ana ilana na hami ana Apa yang? Lo na yang ikut. Umar subhanahu wa ta'ala kai Al-Qari'a Ipaz Itu muhim Al-Qari'a Ipaz yana kwai hori na yana Mite nyoka Ono nore yungu Wan Mal-Qari'a sai dai kwazi yana akwai haure na yare وما أدراك ما القارعة سبع اسمك سبع مكواي إذا أنا بفرزي أنا أكوحل يوم يكون الناس كالفراش المبثوث ẹkọ yẹn náà dàn ní láàyè asọmọ nìkan sísorí anamani kó gbọ وتكون الجبال كالعهن المنفوش da ta ba da ne asman ka u anan wai eh anan wai o anan wai ba ka ata ba anan wai so na anan wai duna do honan anan wai eh ويؤنه تتيام ونياك يعني إيه فأما من ثقلت موازينه أنا نبكى كرو أنا أنا رتا إنه فهو في عيشة راضية ولنا بعينها أهني وأما من خفت موازينه أنا نبكى قريدا أهلين فأمه هاوية ahai banan ona وما أدراك ما هي سبع أدراك ما هي سبع سيزون إسناه هاوية نار حامية أنا بدنا كذا أزواجه ini suruh nani wele yala yani oyi kosa ni kosa ina nika oyi kosa kwete iku ikiyam di ishoro ta ila ilobi bila lele ini suruh nani nika aba nyi emka ta shono yomu ikiyam nika etaba katem di ini suruh nani nika wallahi abokono la mene honon awidan odiyan aban ah, ebe sutan yomu ikiyam جيلي نسرون كا اذن يوم القيامه اذن انا باه فريق في الجنه وفريق في السعير ان يتلنا كبين الجنه لا يتلنا كسر ان الله سعير هاي من هنا وده هاي سورة هو عمري وسي أو سورة العاديات سورة العاديات Amori subhanahu wa ta'ala minis kono suri ni sura non ala ni emme kwa bere ala ne mere ba kwa bere ino izina ka muri amma kuma ukorona lan da sai da ne wata da ne wata ka ene ba ko muri hawo ukorona lan na ukawo anala me ko muri na don le ibro diya ma he don muri ka awazan ni be mana en don ni ma huwa ton ke ko na awazara ha hun kuta ko ya na ke kun salatu kuma don mu lasu don ka a bison ya bonon ni nu gan na ah, bison na ne ha ni ori ni gidon ni nu gan don muri ka بسم الله والآديات ضبحا omori kan náà sẹ umanta umanta nasa kureko ana kejì absa dọba dàtọ họ na ipanti dọba omori kan náà sẹ heku omori kan náà sẹ umanta náà ika e vicino di Reco dato moriko no seku فالموريات قدحا بقدحا القدح اتوبان dọ́mà náà ìkíníbi dọ́mà bí sílẹ̀ tó dáàsì jẹ́ra chan chan chan chan chan èyí ìdùtí wẹ́kùnmọ́ ẹ̀tọ́ náà látọ̀ dáa ṣe lẹ́tọ́ náà mọ̀ nìyí da wasu jira فالمغيرات صبحا mantanon na shaudu na hurehi wani yi mulhi don mana hurehi wa ini subuhi subha amana ko amana ko salana ne kenan ha sojo mulhi ya فأثرن به نقعا Kenyasin. Dan ni, atar nabi nak ikhya nana dola mereka ucili dudu, hmm, ucili dudu. Hini, inah. Bawa satu nabi jamah duman tana jamare tsebi don na ngone ina kane anu yo muri ni na ke ne yo e mona sebe jama da na ngone jama ni pi ene ha to jo muri hebe abisa no muri siku to kono ni man tana me no muri siku muri kono se al adiyat man tana se kurako ana ka jo sima kurako no dobha dɔkpa wɔwɔ ha falimori yɛ ti kɔdɛ ati ɔyi jira cancan nyɔni ɛtupa na jira cancan jaa hɛrɛ ta na falimɔgɔ yɔrɔ ti so bɔ de a tɔ yi hori hin nɛnɛ nahu ne hi ɔni yɛ muri hin ina nɛnɛ so bɔ fa a fari na bi hin na kaa ati edi can nɔn ɔnɔmɛ de ti tile du dɔmɛ ki di whole sky da better cloud dɔmɛ ka edugbo tile everywhere fa wasap na bi hin jama. دهنينا هنا كاني أنبي أمرهني إن الإنسان لربه لكنود دهني إن الإنسان أمري كفلك تعالى وير الله أبي كن أمري هان أمري سكون لكالة نا كإن الإنسان فلك تعالى وير أذني لربه لكنود أذني ina da ba shawo yi murhi ina da ba ko murhi ba a zane ko murhi ba ka tana zanyi esi ya ko murhi ina na zanyi ene re yi gobe murhi wa ugwe na zanyi ene me da ese ugwe na umuri ese me yama ko murhi ba ina kisai me zoto zo murhi àtẹni ọ̀hún ní màánà mi wà ináhu aláàdáníkàlá ṣahídì. pàtàkì tí ara dábẹ̀ ní dẹ́nu yẹn bàmí wẹ́nu kí sọ́ọ̀yì tí ní rẹ̀ ká ẹni ẹni rẹ̀ bá ṣàwọ̀ ọ̀hún mi. ọ̀nà rẹ̀ kàwé àtúndọ̀ ká ọ̀là bá yẹn kó múri àwọn tọ́lá ẹ̀kọ́ náà kó múri àwọn ẹ̀lẹ́yìn kó múri àwọn ẹ̀ kà hó ina da zanyin ko muri yawa a za ko muri yawa a ga da ki yes gere umme nasu da duwa ba ta te isi ne hira wada ka ta da ki yawa saran a pare da ko do hira nan na yawo amma na wani wani wa ni ina don wani bi yawo yan yawa yawa so don bora na wasara enyi si ẹni sẹ ẹsẹ rẹ omori subhanahu wa ta'ala ọrẹ ẹsẹ rẹ o do abọ na so wase ha wẹkọ omori ha abọ so wà àárín àjẹ nù ọmọ ẹrẹ bá tọrọ dọrọ òtún àjẹ nù wẹẹ omori ọ̀nyá kẹ náà yẹn dɔsu kataw tɛ wokata nanu oyere ɛhu mashini ha mukɔrɔ mashini ihu ayi kɔmputa na kɔba ni abisa na mukɔrɔ ɔngo wɔyɛ ŋu dɛka osi bo da kɔ na ha da lɛ kɔsɔ ɛbɛ ayi ɛwà lɔwɔ anyi kata ka adzin wana mukɔrɔ hɔ do na mukɔrɔ hulen do na mukɔrɔ ɔdami do a wokɔrɔ na eho sika wa tɔhɔ. ebora nan ume be han e ya uleka moto nan ono no honya dosa mo koro poro dubun dore ba han dore hinsan uleka di soro ru be ya e odo itite awo ko sono na hudu muri umuri kis azana nemani ne ma ko muri ya ba dai saboda umurhi na ba ni umurhi kawa ba azan nan go innahu li hubbil khair la shadid paraktar azan nan den yizika den nyani sire ko izo tweni patakini ade isha lawo do mulida amma zan bo yame wa ma ko muriyawo aza bo wa da danya wala ni sanu muri to enyi se bo wa ọ̀nà yẹn sọ̀nù ọ̀nà yẹn sọ̀nù ọ̀nà yẹn sọ̀nù ọmọ mori bá mẹ́ ẹ̀yà jẹ́nu ẹ e kò mori yà wọ́. aláàbá mo lé nàmú bá sọ̀rọ̀ nàmú dúwà òyìn tó màá ma màá kò mori yà wọ́ ó màsílẹ̀ hà yọ bó dáa rí sàn náà bá a jẹ́nu bẹ́ẹ̀ kí ilé ni. kene kujo no me es kun re muri sama muri na mani eh, si eh, da ka on yebo ka o ma mo si no muri on yak kene ne bla ka la muri do sa on yak tu do sa on yak ni kun ko hala na e o ma ma enyu enyu je le no le do na me ko ma o muri o me ko ma o so ni ma do na le muri ho re o muri ka le na ma na me ho na dai da ke nishawa da ya muka wani yan zana ka aiwa nabi ila nahi ka afala ya'lamu idza bu'thira ma fil qubur an kazan ne bai bana yin ka je muri hora ko ye he abisana ko in kuta bi mana bukuni ni hurmon abon ni su je muri hora ko for accountability ẹ̀bà yàjú ní ẹ̀hún kùtà kẹ́nẹ̀ sẹ́sàsà wà hó sin lámà fi sòdòr. àbẹ ìwìrì sáfẹ́ ẹni hinna lòmórí mìka ọ̀tọ̀ ẹ̀ àbẹ ìwìrì ẹ̀nà ìka ehinna àbẹ́sẹ̀ nánà ẹ̀kọ́ hinna lòmórí mìka ọ̀tọ̀ ẹ̀ ẹ̀yẹ́nà sọ́sà tí náà dàmà ẹ̀kọ́ mọ́rí dàmà ẹ̀kọ́ mọ́rí dàmà ẹ̀kọ́ mọ́rí yóò yọ dai wani rishiri aban ah, muri akoya mal qiyam azere muri yori abisana da kuya muri ah, kama kuya he eba so to ehun kuta kan eh eh abe ah, ra do muri ni kan ta muri tasiri amuri ko ai saman ni kan hewma ne inna rabbahum bihim yawma idhin la ربهم ago ka faka kitara muri hadan ne ana tuwaya hannun da sa yi ware da cin yiwa da su kata yawa da mi tuju abehe adunan ekuhi yana lahabi muri ba sai zuwa ka abin birai gbem an mahuratu hannun kawai dike ya mutu a banu ne hinuwa ne so ẹ̀yin ẹni ọjọ́ àwọn small náà lílo ìwé yìí náà àbí information àbí sọ wàá yẹ ẹnu gbè ìsáná mẹ́rin náà àbẹ́ni yìí ni wọ́n mọ̀ recorded ẹ̀yìn náà tẹ kunyala ya tẹ̀yàtọ̀ àbẹ́ni yìí wọ́n mọ̀ wa ta'ala gbọ́wọ́ ìyẹn náà mọ̀ rí bàmí lọ́sọ̀rọ̀ àbí sẹ́yìn ní kókó ẹ̀yìn ní òde ìmúrí kò yẹ yóò mú lọ́la àkọ́dà tó yẹ hóun wọ́n sì wọ́n ọ̀tá àlá ọ̀sọ́rọ̀ yìí ní sùúrù náà ni ìní military war strategy ka ọ̀kọ́mọ́ni ní ẹni ilẹ̀kọ́ náà múri ilẹ̀kọ́ múri ilẹ̀kọ́ múri ní ikú ẹ̀ náà nínú náà ní ti yẹn asọ́mọ́ náà ká ọmọ ẹ̀ ń tẹ̀lé ní ọmọ rẹ̀ mi jù nílẹ̀ náà ka.

anaika ibiyondore gura ka asozo non nyawo shawo yo muri be do mu kore do nyi imen do mu hire kan ka ala ni ini sire yo pataki kuma oyezana kare nobe ala ni si igwe hanon ewo na ka muri ameka onyo idaw da won koro da meka ogwe hanu ni itu abo simo muri do muri tinyo siradan an kam na shawen suru san ta aza ya kan lai lai aba kora kwata hun kuta muri husi insha Allah ta'ala ان شاء الله تعالى يلا سميتا زين مريم سي بنبا هوني اكا ميا فني بي سنو مري كريا نيزن هوني الكوري ا ملكوري ا كمري هو بيتي زينكو ان آه، سو مري نذا تيغا اما من ثقلت موازينه هو في عيشه الرضيع واما من خفت موازينه فامه هاوي تلاي بنون awurika aban nan na sin nani akɔrɔ nu kɔra na ɔna misɔri ɔzɔ nu kɔra na ɔna rata ɔkɔrɔ yi lan dɔ ɛni ɛni sodi amasɔri ko kɔrɔ yi lan rata ɔzɔ nu kɔra na ɔrɛna ɔkɔrɔ yi lan ɔna hɛrɛ yɛ ɛhɛn ɔzɔ nu kɔrɔ yi lan ɔna hɛrɛ yɛ fa omuhu hawi kɔɛ afɔyiba nana hawi so do ayɛ awo kɔrɔ yi lan ɔhɛrɛ lórí àyè náà ok, ókè àṣeyíká ẹ wọlé mọkọrọ ẹ̀dá kẹ́ni wà mẹ́ rúdọ̀ ọ̀nà tánu ẹ̀ ń yàn ìyàwó mi dọ̀wọ́ fẹ́ràn mi dọ̀wọ́ wọ́n rahe ah an yẹlẹ yẹn náà ká ẹ kò ní sàn náà rẹ ẹ mà náà ẹ fẹ jẹ máa sájẹ ni máa tó họ káyà ń kọ́ra ẹ kọ́ra ẹ̀ lẹ́yìn òní nítorí èdè kutu jẹ́ ọ̀ṣọ́ rọrùn wà tó họ dà kọ́ra dàbọ̀ náà rà mí sɛmɛ agote idaniku ɔlɔnam hɔn ahɛrɛ sɛ wɔn adɔ kan yi idaniku aba hɔn akɔɛtɛ sɛ kó ɔbɛ kɔ ɔmu kɔlɔ yìí lɛ afisala yìí lɛ ɔnɔbi nisrɔtu adiya wal adiya ti dɔbha falmoriya ti qadha falmogiro ti subha fasarna bihi naqa fasatna bihi jam'a umuri mani hɛ abi kɔnɔ ɛyɛ hɛ nɔn. doki seme nun hiya bikunun innal insana li rabbihi lakanud ala nema kwa bele awala mo da wan e kwa wan do ba ko muni wa wa mo da ne hanon les non la ni sura no ka wa mo da ne hanon me esi suto ti hudo muni aso mo ya go ko ko non ni nai onto muri sallallahu alaihi wasallam in hadith ni imam bukhari da la yashkurullah man la yashkurun nas ọtún mọtò lọ sọlọ ká ọ̀nà gà mọ ìzàká náà dọ̀ ọkọ̀ àwọ̀ òmùrì ọ̀rẹ́ mọ ìzàká ọkọ̀ àwọ̀. ìnà ìnsán ẹlẹ́rọ bìhì lakanú àbámi àbámẹ́yàn ọlọ́wọ́ mọ ìzàgbọ́lá awọ yìí wàá mọ ìdàgbà mẹ́ẹ̀ka utósíwèé ti sèwú dòmòrì yìí ẹ̀ àbọ̀bá náà àdó hàn náà ìlọ́ ìmì òmùrì kan wọ́tà anátọ́ làwọn ẹ̀ náà ẹ̀ kọ̀ náà wọ̀ ọlọ́wọ́ mọ ìzàgbọ́ wà lóhùn náà ra mo ila ku ka ho is going to me ka wa ni sa ha wo ko mo ya be sa me na gu mo ni si su to si do mo ni la subhanahu rabbuna ta'ala ka muri ho go sha tan mo ama ila la la nuridu minkum jazaan wala shukura si su to si sam ya ku ko ko wa ọlọ́nà kú ọwọ́ ọkọ̀ ọwọ́ òtúnṣà ò wọ́n rà ní ẹjọ́ mọ̀ nígbà ọ̀nyẹ̀ ń dó òtúnṣà ò ini sunnilan ini sudah nyale aku kalau menutua li khubbil khair la shadid al khair ini juga hanya aku mendarat هذا نيس لي يقول هنا نفتك أمريكي وما تقدموا بأنفسكم من خير تجدوه عند الله أنا واسم دوبدي إذي توبدي دمره إجماع من خير من من مال أنفقتموه في سبيل الله إني أبوي أنا كواني رستن دان تزمره سو خير فإنه لحب الخير لشديد أبوي هنو نكه أبوي مريا كلا نذن كذا نسي دي أنفسكم ragu kale kiri na nuru ka olonya ke huna banya tsasa huna oi chono anya ore nyang do to eh ore nyu da pisan do ino pisan non ina te bia non. do da nyu san da ha pisan kula na na mu ko ko ane e wa da nyu do san ne nyu ya nyu do ha pisan swiss ka se so abe e kai simi tana mara to te mara so wala wala ya to ko ɛmɛ yɛ nye bulɔkɔ nya ɛwɔ kuli yi da ilé ɔkasa mu anasami adi esire ikɔ na ɔyin nyi na ɔyin nyi agbora nana kɔ ɔkɔ ya ni ɛwà dari do dɔsan nínú yíyá yìí ní ìdúrà yìí pèsè àná space kọ́ ha sùn eme enyi blọk ọnya ewakuri hida A ọkasa mu ana ga m adị esiri ịkọ na ọnyị nyi na ọnyị nye adị na ezike ha ya abe na ọnyị dọọ na adọọ sị neke ya dọọ neke ya n'onye ewere wa nne. ɛnanyini ɛnanyi ɛnanyi duturu ɛni jaba ɛnanya kehew naa oye naa kuru yɛ esuta naa kijɔba esuta na moto ɔha yɛ yɛlo ijɔba nyɛ ijɔba nɔ nama ne anama ne nye dɔnɔ ne nye dɔnɔ o ro anɔ ne nye ndɔ ɔmo da ɛdɛ sɔlɔ ọbasanjọ mọdà múná kí wú ẹnà àkókò àná ẹnà sọnyẹ tuntun dẹ ẹnà adáwọ ìkẹyẹ tax ọmọdé àti nsúsú lẹyìn ìjọba ẹni ẹyìn wọn ṣe ọmọdé kàlà generally lè lè kó ṣẹ̀dí لحب الخير لشديد يعني وإنهم لحب المال لشديد الناس اللي يقول ẹ̀ முடிவு செய்யணும் மன்னிச்சதன் ஒரு நாள் கொஷின் ஹான்சன் டெஸ்ட்